ربك يا من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك الحق الوكيل القوي المتين الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم wàhálà alihi wa sàbí ajma'in amin a tún kíra wa yí pé a kú ojúmọ́ a sì tún báríkà ojúmọ́ à inshallah púpọ̀ rẹ̀ láṣẹ ẹ eléyìí tó máa ń dé sí etí gbọ́ wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dédé àsìkò yìí ọ̀làdùnní belò ló kọ ti tèmi nínú ilé agbára láàárọ̀ yìí mo tún ti ń bẹ pẹ̀lú àdókítà Sheikh sharofdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé lọ́gbọ̀nsọ́ ẹ̀sìn má gbàgbé pé ètò yìí ló jẹ́ gbígbé kalẹ̀ ní tìtorí kálíbà máa tàkòtó ìbéèrè kan àbí kejì nípa ẹ̀sìn wa ẹ̀sìn islam eléyìí tó jẹ́ pé kò yé wa tó àbí ó ń rú wa lójú àbí ó tiẹ̀ kọ igun míì sí wa tí a ò tí ì gbọ́ yí dáadáa ìtorí ẹ̀ nìtò yìí ṣe jẹ́ gbígbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ẹ tún ṣe bẹ́ẹ̀ lónìí ẹ pè wọlé àmọ́ kó tó rí pé ẹ máa pè wọlé ẹ kémi gba ibi bẹ̀rẹ̀ ná ṣé ní àwùjọ wa ní àsìkò yìí tí a bá kíyèsí dáadáa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ tí àwọn náà tiẹ̀ tún jẹ́ mùsùlùmí iná ni wọ́n ń ta ọjà kan àbí kejì lápẹ̀rẹ̀ bíi wóróbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọjà wọn tí wọ́n rọ́ tí wọ́n ń tà yìí wọ́n tún wá máa ń ta àwọn bíi ọtí ma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn míì tún máa ń ta sìgá nínú pé wọ́n ń ta wórógbó náà wọ́n lọ́ra oníwọ́ lọ́ra ẹlẹ́yìn ọlọ́ra wọ́n tún máa ta sìgá ma tí a bá wá fẹ́ lọ́ra ọjà ní irúfẹ́ ọ̀dà wọn ní báyìí ṣé ó fún mùsùlùmí òdodo láti lọ rajà nínú ilé ìtajà tí wọ́n bá ti máa ń ta ọtí mọ́ ọjà títí wọn àti pé ẹni tó tún ń fi mùsùlùmí jó kọhún tó tún wá ń ta ọtí ìyàwó ní islam kò sí. bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. dandajọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. nínú alukur'an ó ṣe àfihàn àwọn oríṣiríṣi ọ̀nà eléyìí tí mùsùlùmí lè gbà láti máa wọ́wọ́ halal ọlọ́run sọ nípa káràkátà wọn ni wà á hàlọ́lọ́hù báyà wà á rọmọ rìbà ọlọ́run bá ṣe káràkátà lẹ́tọ̀ ṣùgbọ́n wèlé ó sùn léèwọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ fún wa nípa àti àgbẹ̀ lóríṣiríṣi kílè oko bá jáde ká máa mú fi sagbára ká fi di ọlọ́rọ̀ tabua ọ̀nà kan pàtàkì tún lélẹ́ yẹn nínú ọ̀nà tó lọ́wọ́ bá là fún wa nínú alukur'an huwa alladhi akhraja lakum huwa alladhi huwa alladhi huwa alladhi ja'ala lakum al-arda firashan was-samaa'a binaa'a wa anzala mina as-samaa'i maa'an fa akhraja bihi mina ath-thamarati rizqan lakum. فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún fi hàn wá nínú ojú ọ̀nà téèyàn lè gbà láti fi máa wówó halal òun náà ní kéèyàn máa ṣiṣẹ́ ọwọ́ gẹ́bọ́lọ́n ti sọ fún wa nípa anabi dawud alayhi salam ọlọ́run ọba ní àfìmá wa allamnahu sun'ala busin lakum akọ bí ó ti ṣe máa kọ bí ó ti ṣe máa ṣe aṣọ ogun fún yín aṣọ ogun eléyìí téèyàn máa gbé wọ̀ tógun bá dé èyí tó jẹ́ pé pẹ̀lú rẹ̀ tí wọ́n bá sáyàn lọ́gbẹ́ ọgbẹ́ ò ní wọlé síyàn lára ọlọ́run dárúkọ àwọn oríṣiríṣi ọ̀nà wọ̀nyí nítorí pé ọlọ́run ọba kò fẹ́ ká jéèwọ̀ ẹni tí bá sì ń jéèwọ̀ àbúrò ń bẹ́ẹ̀ púpọ̀ ẹ rí tọ́lọ́run bá ti ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ ni kí mùsùlùmí ọjọ́ ẹni tí ń tà èèwọ̀ ni kọjá ẹni tí ń rà èèwọ̀ ni kọjá ẹni tí ń ṣèrànlọ́wọ́ fáwọn ẹni tí ń lò nítorí wípé tí ó bá gbogbo wa abábìlà abá fún nǹkan náà ṣíṣe nǹkan léèwọ̀ kò ní rí ìdí múlẹ̀ ṣíṣe nǹkan léèwọ̀ kò ní jẹ́ ń tí àwọn èèyàn rí sá nígbà tó ṣe kíta abáwọ̀ tún tá a wò sí òun náà là ń rí mùsùlùmí ò gbọ́dọ̀ tọ́tí mùsùlùmí kò sì gbọ́dọ̀ ta gbó mùsùlùmí ò tiẹ̀ gbọ́dọ̀ ta sìgá gbogbo oríṣiríṣi ọ̀nà tá gbé ọtí pípọn tá gbé gbà láyè sí mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn ta kò sì gbọ́dọ̀ bá wọn rà kọ́dà èèyàn gbọ́dọ̀ rán ẹni tí ń ta lọ́nà èèyàn gbọ́dọ̀ rán lọ́wọ́ pẹ̀lú àyè tó ti máa rí ta èèyàn sì gbọ́dọ̀ bá gbé lọ síbi tí ó ti máa ta torí pé gbogbo ńlá káyì náà lọ́mọ pọ̀ tí èsì ń tọ́da ọtí ó lè mú kọpọlọ kọ́ dàrú bẹ́ẹ̀ ni ọtí máa bóyàn lọ́pọlọ èèyàn bá ti nílà káyì kó tó di pé mutí tó bá mutí tán ẹgbàgbé ẹ̀ bẹ́ẹ̀ náà ni igbó kí ni wọ́n ti ṣe gbaná kí ló ti jẹ́ àwọn egbògi olóró burúkú oríṣiríṣi táwọn èèyàn mu kọ́sẹ́dìgbà tíjọba kan bá ní mọ̀ mu ọlọ́run dá wa gan ti ní ẹ̀ gbọ́dọ̀ mu nítorí pé ọlọ́run fẹ́ pa wá láṣẹ káṣíọ̀n bí èèyàn bá wá ṣòfò làákàyè bó ni ọba ṣe gbọ́rọ̀ ọlọ́run ọba yìí ọ̀nà wo ni ọ̀wá gbà tẹ̀lé torí di eléyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ta gbogbo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ bẹ́ẹ̀ náà sìgá torí pé ẹnìkan ò sí tọ́mọ máa ń ti ń ṣe tí ó sọ pé sìgá dà sìgá báwò wọ́n máa fẹ́ ìfín inú nígbà tí ìwé ṣe sàlẹ́ńsà ọkọ̀ gbogbo inú rẹ̀ wà dúdú burúkú nígbà tí ìṣèlú tí wọ́n ti ń yan búrẹ́dì a'udhu billahi minash shaitani rajim àlàáfíà rẹ ó di fíafíà látàrí sìgá ẹ rí ẹni tí mu sìgá ti máa ń wúkọ́ àánú sọlódì rẹ̀ yọọ máa wúkọ́ ni ìyàwó kan náà ní oṣù jókòó tiro eléyìí ọkọ kan ní oṣù jókòó tiro eléyìí ẹ rí pé àlàáfíà rẹ̀ ní jóná owó rẹ̀ ní jóná so yọọ wá máa wá síra rẹ̀ yóò rò pò ń sẹlómi ó lè ronú ni ronú lọ́pọ̀ ló ń fi mu sìgá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó tún máa fi nǹkan tí ò sí àwọn máa fi kún bẹ wáyé o tọ́lọ́mùbá ti ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ ní ìwọ̀ ni iye kí ìyá lè máa pa ń bẹ̀ ìwọ ni o nínú àdìsá nàbà muhammad sallallahu alayhi wa sallam òní inna allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́mbà ti lè ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà dé wọ̀ ìyẹn ni kí gbogbo owó tá a bá pa nídìí ọtí haramu gbogbo owó tá a bá pa nídìí pàǹtà sìgá haramu gbogbo owó tá a pa nídìí pàǹtà gbó haramu ni gbogbo owó tá a pa nídìí pàǹtà gbogbo ògùn olóró gbogbo haramu ni torí rẹ̀ owó haramu ìwọ ni èyàn fi ṣe rere ó lè kówó haramu nísìn kó a jẹ́ pé ló máa ra oúnjẹ jẹ nu haramu ló ń tún jẹ o èyàn kówó haramu fi dáṣọ sọ́rùn haramu ló wọ̀ èyàn kówó haramu fi kọ́lé sórí haramu nílé tó ń gbé bẹ́ẹ̀ à ń bọ̀ síbọ̀ sí kó wa kówó haramu ọlọ́ọ̀lọ́ sí hajj wáyé o àwọn tá jẹ́ mùsùlùmí tá a gbọ́ lọ́ngbọ́n tó sì dá wa lójú lódodo pé mùsùlùmí ni wa àyè kàn án sí ẹlẹ́tàjẹ tó ṣe pé ń gbéra rẹ̀ níláńkẹ̀ lórí irọ́ tó yẹ pé mùsùlùmí gidi bá ní ọ́ àsìkò ti tó tọ́ yẹ kó ronú pìwàdà à ń tọ́tí kò sí nínú ìlànà islam mùsùlùmí ò gbọ́dọ̀ máa tọ́tí mùsùlùmí ò sì gbọ́dọ̀ jẹ́ alágbàtọ́tí tí ó wàá jẹ́ pé ìwọ náà lọ wá lọ gba éjẹ́ǹsì àti máa bá wọn tọ́tí àti máa bá wọn pín ká wàlà hàwùlà wàlà kúwwata ìllà billah torí délé mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ túbà èyí tẹ́ ń ti ṣe tẹ́lẹ̀ ẹ pàtì ẹ padà sídìí títà ń tọ́ bọ́kọ̀ọ̀kọ̀ kéèyàn ń fọtí títà sílẹ̀ kó máa ta búrẹ́dì mọ́ra kí ló burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ fọtí títà sílẹ̀ kó máa ta bọ́tú wọ̀tà kí ló burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ torí bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dọ́ wọ wa ẹ wá ní ṣé ó yẹ kí mùsùlùmí ọmọ lọ rajà lọ́dọ̀ mùsùlùmí tí máa ń tọ́tí bá ń ta pure water ń tún ta bọ́tú water ń ta bóyá eh, bígì bóyá kóòkù láwọn ètí ìsọtí tá a lè lọ rà ń bẹ ẹ má lọ fún kó lè bá a jáwọ́ ń di àǹtọ̀tì. نعم الحمد لله جزاكم الله خير الجزاء àsìkò ti tó báyìí tí ẹ̀yin olùgbò àti ẹ̀mà kò wọlé béèrè béèrè tàbí kejì zero nine zero five five three five five five five zero nine zero five five three five five five five eight. nọ́mbà tí ẹ̀mà kò wọlé fi máa béèrè ìbéèrè kan àbí kejì nu ní orí ètò tí a pè ní alifik fidin hello hello ìyá kò tí ì jáde o hello bóyá kí ẹ gbìyànjú ẹ padà zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight hello. hello. o kọ yín. ó kọ yín Àbújá zero nine zero five five three five five five five eight ojú òpó tí olùjábí nìyẹn tí ẹ fi máa bèrè ìbéèrè kan àbí kejì ẹ lọ́wọ́. Salaamu aleykum. Aleykum salaam wa rahmatulah. Akọ Lajima. Ẹ ṣe o màmá. Ọlọ́run jà sọ̀pọ̀ rẹ̀. Àmín. Mo kí bàbá wa o. Ẹ ṣe o. Ẹ pẹ́ ń di ẹ ṣe o. Àmín. Ẹ̀mí yóò gùn ká. Àmín ni mo ṣe. Ìyá Àjàlá ló sọ̀rọ̀ rẹ tó kí wọ́n dògbò máa sọ. Kí ni ìbéèrè yín màmá? Ìbéèrè tí mo fẹ́ béèrè ni lórí ọ̀rọ̀ ìyàwó mo fẹ́ béèrè. Mhm. Ẹni tí ẹbí jókòó hmm. ẹbí méjèèjì ẹbí ọkọ ẹbí ìyàwó hmm. wọn ṣe wọn ṣe dáná wọn ṣe sàdáàkì hmm. ṣé obìnrin ti ní ẹ̀tọ́ sí ọkọ rẹ̀ àbí ò ní ẹ̀tọ́ sí. ìbéèrè tó ṣe ìbéèrè tó pàtàkì ni wọ́n ní tí ẹbí méjèèjì bá jókòó tọkọ àti tìyàwó sì ṣe dáná ṣéyàwó ti dẹ̀tọ́ fún ọkọ rẹ̀ kò tí ì dẹ̀tọ́ fún ó dìgbà tá a bá sísọ igi ní kókó nínú à ń fẹ́yàwó hmm. òfin ṣẹ̀ríà ó sọ pé ìyàwó ò lè jẹ́tọ̀ fọ́kọ rẹ̀ kò tí ẹ̀ lè di ìyàwó fọ́kọ ọkọ ò lè jọ́kọ fóbìnrin ṣáájú kí wọ́n tó ṣe al-aqd al yẹn òun náà ni al-ijab wal-qabul bàbá ìyàwó ni ó ṣe lẹ́yìn ìtumọ̀ rẹ̀ ní kó sọ wípé òun fi ọmọ yìí fún ọ níyàwó hmm. òun fi ọmọ yìí fún ọ níyàwó yéésì kí mo yọ̀ǹda mo fi fún ọ níyàwó ọkùnrin ó sì sọ pé mo gbà á níyàwó òní wọ́n ń pè ní alkobol tá a bá ti ṣe nǹkan méjèèjì yìí ìyàwó di ìyàwó fọ́kọ ọkọ náà di ọkọ fún ìyàwó ẹ já gbìyànjú láti máa bẹ̀rù ọlọ́ nítorí wọn bá ní ká ṣe kó sóró rárá kí ló dé tá a máa fi falẹ̀ láì pé wọ́n kọ́kọ́ wá yọjú náà ni wọ́n tún lè rí pé wọ́n ń ṣe engagement kí ni engagement nínú Islam nígbà tẹ́ bá ti rí ẹni tó fẹ́ fẹ́ ọmọ yín tó sì ti tẹ́ yín lọ́rùn tó ti wù yín pé kó jẹ́ ọkọ rẹ̀ so n tó ṣẹ́kù náà ní kẹ́ fi ọmọ yín kẹ́ fi fún kó máa jọkọ kó máa jẹ́ ọkọ fún kó máa yín ọmọ jẹ́ ìyàwó fún lẹ́yìn bá ti sọ pé ẹ fi fún un níyàwó tó náà sì ti sọ pé ń gbà á níyàwó tẹ́lẹ̀ rí méjì jẹ́rìí sí i sọdáàkì tó bá ní ń bẹ̀ kọ́ san tí ò bá ní gbèsè ní lọ́rùn rẹ̀ àìtí ìrí sọdáàkì kò pé kí igi ọmọ ti sò káwá kíyèsí tí wọ́n bá wí gbólóhùn yìí gbọ̀nà tó ṣe kó lè nítumọ̀ míì yàtọ̀ sí afẹ́rẹ́ ẹni ṣẹ̀rí ọ̀gbá wọlé ní ìsọ igi o àfi ká rí i pé a wí lọ́nà tí òfin ní túmọ̀ sí nǹkan míì ju sísọ igi lọ torí ẹ̀ lófin ṣẹ̀rí àfi sọ pé tó bá jẹ́ pé bàbá ìyàwó ọba gbọ́ èdè lárúbáwá ọkọ ìyàwó náà tó fẹ́ fẹ́yàwó ọba gbọ́ èdè lárúbáwá níta fẹ́jù ni kí igi yẹn kọ́ wáyé lédè lárúbáwá nítorí pé tẹ́yìn bá sọ pé àǹkà tó kà á zawwajtukaha èyí tó túmọ̀ léde yorùbá sí mo fi fún ọ níyàwó tọkọ náà sì sọ wípé qabiltu mo gbà á níyàwó wọn ní tá a bá wí léde lárúbáwọn kò lè túmọ̀ sí nǹkan míì ju aṣọ ìgì lọ ṣùgbọ́n gbogbo àwọn èdè wa tá à ń sọ ó lè túmọ̀ sí nǹkan púpọ̀ tẹ bá ní ayọ̀ǹda ọmọ wa fún ẹ yọ̀ǹda rẹ̀ kó máa jẹ́ kí n ẹ rẹ̀ kó máa jẹ́ kí n ẹ yọ̀ǹda máa jọmọ ọ̀dọ̀ ẹ yọ̀ǹda máa bá gbálẹ̀ ẹ yọ̀ǹda máa bá gbé ẹ wọn jọ máa rìn káyé àbẹ́ yọ̀ǹda rẹ̀ fún níyàwó torí ẹ̀yọ̀ǹda ó lè túmọ̀ sí nǹkan púpọ̀ àmọ́ a fi fún ọ níyàwó òun náà sì ló ń gbà á níyàwó kìí ṣe pé mo fi fún ọ gẹ́gẹ́ bí kìí sì ṣe pé mo gbà á gẹ́gẹ́ bí kọ́ mọ́ bàa jẹ́ pé gẹ́gẹ́ la fẹ́ gẹ́gẹ́ la fẹ́ jáya fún so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. lábẹ́ ìbéèrè wọn ṣe òun náà ní pé lẹ́yìn tí ah, wọ́n bá gbégbèsẹ́ pé afẹ́fẹ́ra ẹni àfẹ́ra ẹni tí wọ́n bá wáyé àwọn èèyàn tún máa ṣe kinní kan àwọn èmi ọ̀wá mọ̀ bóyá ó ń bẹ lábẹ́ òfin ọlọ́run fún mùsùlùmí láti ṣe bẹ́ẹ̀ torí pé àwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà máa ń ṣe bẹ́ẹ̀ nípa pé wọ́n mú orúkọ passport wọn wọ́n lọ fi sí àwọn ìjọba ìbílẹ̀ tó ní kálukú wọn bá kángun sí wọ́n làwọn fi orúkọ kalẹ̀ lábẹ́ ìjọba kí ni Islam sọ nípa rẹ̀ sà. ó kọ kí ni wọ́n fi kalẹ̀. ó kọ wọn ni àtọkọ ìyàwó tí wọ́n fẹ́. àkọ́kọ́ ni pé Islam ò bínú sí pé tẹ bá fẹ́ra yín kẹ́ ẹ ṣe ìwé ẹ̀rí máa jẹ́ mi sọ. So lórí pé lágbájá ti dọkọ tàmẹ̀dò tàmẹ̀dò ti di aya lágbájá islam ò bínú sílẹ̀ yìí àmọ́ pé wọ́n lọ fún kọ́lẹ̀ pé ẹ ti dọkọ àtìyàwó ìṣèjọba lónìí kẹmọ́ akókọba sọgbà tíjọba ò ti dẹ̀yìn ní karambani aburoma ṣe karambani olóyè jẹ́ bó ṣe jẹ́ ẹ wàá gbọ́dọ̀ lọ fún kọ ìgbéyàwó yín sílẹ̀ níbi tí wọ́n ti dẹ̀yìn ní páńpẹ́ sẹ́sìn islam ò fi dẹ̀yìn o ẹ gbọ́dọ̀ lọ fọkọ pé fẹ́ra yín sílẹ̀ níbi tí wọ́n ti so yín ní páńpẹ́ tí islam ò fi so yín ó ti tó wípé káwọn lèmáàmù àtàwọn olùmọ̀ tí wọ́n bá so yìgì káwọn fún yín wé ẹ̀rí tó gbé jáde wípé lágbájá fẹ́ tàmẹ̀d ó ti tó nínú ẹ̀sìn islam. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín. muhammadu salisu láti randa. láti. randa randa. naam kí ni ìbéèrè yín o ìbéèrè mi pẹ̀lú bí mo ti máa ń ṣiṣẹ́ fihàn gbé nǹkan lọ síbi kan. Ah, ẹ bá gbóhùn sókè díẹ̀ sísà ìbéèrè yẹn ni tó bá ń ṣiṣẹ́ kéèyàn gbé nǹkan lọ síbi kan. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullah. àwọn ike ni kéèyàn ò gbé kéèyàn mọ̀ ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ mọ́tò nìkan hmm. kéèyàn wá gbé àwọn ike tí wọ́n ti ń rọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. tó hmm. náà nígbà tí tẹ̀ bá gbé agbóru ke dára bí kẹsàn-án sọ̀rọ̀ bí kí n sọ pé bá bí nǹkan. nǹkan mímu haram ọtí. Eh, mhm. so nígbà kẹ́yìn wá dé dúpẹ́ tí èèyàn wá tẹ̀ wá kàn bí jẹ́kì pé kíní kẹ́yìn gbé dé bíbá yìí mm. nítorí wọ́n fi ń ṣe ní ẹ̀yìn mm. ò mọ̀ tẹ́lẹ̀ tó mm. kẹ́wọ́n adúgbà kẹ́yìn débi pé ìwọ́n rú dàkí yẹn sí kẹ́wọ́n adigun ti pé nítorí wọ́n fi ń ṣe yẹn pé kí hmm. lẹ́yìn ó ṣe. nǹkan bá fún ẹni tí ó ṣe irú iṣẹ́ rẹ̀ mú kí lè sìn. ó ti gbé tò níná tó yẹn bá ṣe irú ẹ̀ ó ti gbé tò níná kó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kò gbọ́dọ̀ tún gbé mi mọ́jọ́ mi. òfin Ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ń ṣe ìrànlọ́wọ́ fúnra yín lórí àti ṣe dáadáa lórí àti máa páyọ̀ lọ ẹ má ṣe máa ṣe ìrànlọ́wọ́ fúnra yín lórí bẹ́ẹ̀ sì sẹ́lọ̀n àti bẹ́ẹ̀ ti ṣe máa ta ẹnu àlá rẹ̀ so hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. mo ti àwọn adókòtà. ẹ ṣe òwò kọ yín. ọ̀wọ́n náà lọ́wọ́ mo rà wá sí ẹ. ó kọ yín. imam lawrence alhamdulilayi láti kó jáde ta. kí ni ìbéèrè yín sà. ìbéèrè mi fún dókítà ni pé ẹ jọ kí ni tí wọ́n ń tà yẹn tí wọ́n máa di sẹ́nu. Hmm mo rí i pé kí ni òfin tí ó wà pẹ̀lú ẹ̀sà nítorí ẹni tí ọba ti kíní yẹn rí tó bá kọ́ fi sẹ́nu ojú ẹ̀ máa ń gbóòrì àmọ́ ti mú àwọn kan tó yẹ pé wọ́n bá di kíní yẹn sẹ́nu tí wọ́n bá lo wákàtí mẹ́ta kò ní ti wọ́n ní nǹkan kan wọ́n á pé tó kí ni sẹ̀rí àkọ́ ti kíní yẹn that is number one sir ẹlẹ́ẹ̀kejì sir kí àfọ ọmọ apààyàn látẹ̀gbẹ́ kí wọ́n máa ṣe dáadáa kó wọ́n dẹ̀ máa ìbéèrè alákòókò tó ṣe òun náà ni àdìkẹ́nu so ohun tí wọ́n máa ń dì sẹ́nu yẹn tẹnu wọ́n wà kùn wọ́n ní téèyàn bá kọ́kọ́ dì sẹ́nu wọ́n kọ́kọ́ ṣe orí èèyàn àtọpọlọ èèyàn ní kàmìkàmìkàmì ṣùgbọ́n àwọn kan ó ti di bárakú fún wọn wọ́n bá dì ní wákàtí àìníye kò sí ní máa ṣe wọn bẹ́ẹ̀ náà ni gbogbo òmùkùmù ìgbà téèyàn bá ti ń kọ́kọ́ mú yọ kọ́kọ́ máa ṣe kàmìkàmìkàmì nígbà tó bá ti wá di bárakú fún un yóò ló ti mọ̀ ńlá torí ẹ̀ inú èèyàn kò sọ́dẹ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run gbogbo tí bá ti máa mú kọ́pọ̀lọ́ gbóná tí máa mú kọ́pọ̀lọ́ fẹ́ lu aago lábàádì Islam ṣe lè wọ̀ àdìkún ẹnu yẹn ó ṣẹ̀ṣẹ̀ wà àwùjọ tiwa ni ó ti wà nílẹ̀ Yemen àti ilẹ̀ Sudan ọjọ́ ti pẹ́ so ewé sìgá nkankan ọ̀nà ni wọ́n máa fi ṣe lédè lárúbáwá òní wọ́n máa ń pè ní alkọ́ọ̀tì alqat àwọn olùmọ̀ ti kọ tírà ń parẹ látọjọ́ tó ti pẹ́ so láwọn olùmọ̀ tó wà nílẹ̀ Yemen ní Sudan àdìpọ́n ẹnu yẹn ó bà wọ́n jẹ́ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó rí wọn ẹ charge tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ láàárọ̀ ṣáájú kó tó di àdìkẹ́nu sẹ́nu wọ́n wá gbé sẹ́nu ètè wọ́n wá yọ gọ́ngọ́ sí iwájú létè ìtìsàlẹ̀ bẹ́ẹ̀ làwọn máa ń ṣe àdìkẹ́nu wọ́n di sẹ́nu débi pé ọ̀pọ̀lọpọ̀ eyín ti pọ́n ní Sudan láì jẹ́ pé èèyàn ń jòbì hmm. nítorí ewé tí wọ́n máa di sẹ́nu ewé burúkú torí ẹ̀kọ́ tọ́ lábẹ́ òfin ọlọ́run wípé kéèyàn máa di irú òdìkudìò kọ́ máa di sẹ́nu kí ni ń ṣe ọ́tọ̀ lọ sọ́spítù kí ló ń ṣe ọ́tọ̀ lọ fún kí agbóba fún àbágbó jẹ̀dì tí wọ́n máa di dìkudì sẹ́nu tí wọ́n máa mú mú kó mu tí wọ́n máa tan ara rẹ̀ jẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀kọ́ tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wọn ní báwo wá ní ká nìdájọ́ lè máa mú àbá àfà tí ń pè yẹn lọ sí di kéèyàn ṣe dáadáa mọ́tò òun èsè aburú ńlá ni aburú ńlá ni kò sí ìtumọ̀ fún kéèyàn jẹ́ pọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam yìí kó wá jẹ́ pé ìwọ ń sọ fáwọn èèyàn kó ń ṣe dáadáa dáadáa yun awasi nínú ṣètì ẹ̀ ìwọ ń sọ fáwọn èèyàn kó ń sòdodo a sì ká nǹkan kan mọ́ lẹ́nu orí láyé àfirọ́ tó kí wọ́n ìtumọ̀ pé wọ́n sọ pé káwọn èèyàn ṣe dáadáa ọgbọ́n tó lọ́wọ́ bẹ́ẹ̀ lè dá a sọ ni ó ní atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun èyí ti rí tó fi jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ máa fòrò àwọn èèyàn kún ṣe dáadáa ẹ̀yin lẹ́ẹ̀ sì ń kátìrà ẹ̀yin lẹ́ẹ̀ máa ń tọ́lọ̀ sọ ẹ̀yin lẹ́ẹ̀ máa ń tànà bí sọ ẹ wá gbàgbé orí irú irú béèrè tẹ sì béèrè yẹn náà lọ pọ̀ jù láwọn àwùjọ wa náà nítorí pé kí lọ́lọ́run ní ká ṣe kí lọ́pọ̀lọpọ̀ ń ṣe ọ̀nà wo lọ́lọ́run ní ká tọ̀ ń bò lọ́pọ̀lọpọ̀ ń sọ irú ọ̀rọ̀ wo làwọn sọ irú ìwà wo lọ́lọ́run ní ká máa hù irú ìwà wo làwọn hù ẹ gbogbo yàtọ̀ síra torí sọ pé tí wọ́n ń sọ fara yìí pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ń tọ́jú aláàárẹ̀ ni tó sì ṣe pé àmódi àtàárẹ òjò náà gbádùn kò jẹ́ orí mú mi bàbá yẹ pé oògùn tó ń fáwọn èèyàn bá dáa ta ló yẹ kọ́kọ́ lò ìwọ ló yẹ kọ́kọ́ lò torí ẹ̀ náà ṣe sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí à ń pè láàfà tó jẹ́ pé ìṣesí wọn tako ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn dàbí tẹni tó sọ yìí pé unzur ila ilmi la tanzur ila amali yanfa'uka ilmi wala yadurruka taqsiri ìmàmí ni ẹ wo ẹ má wo wàá mi o bẹ́ẹ̀ ni bá ń wo màmí yóò ṣe yín láǹfààní kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ lára tèmi àti ètò tí ń bẹ lára mi ò ní níyín lára nítòsí yẹ olùmọ̀ òun náà ní kó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí ìwà rẹ̀ ìwà rẹ̀ ọ̀yá pa sọ̀rọ̀ rẹ̀ ìdí nìtọ́ lọ́n fi sọ fún wa kíkẹ́ ká kẹ́kọ̀ọ́ látara nàbì Muhammad sallallahu alaihi wa sallam لقد كان لكم في رسول الله أسوة حسنة أو قصيرين بفن إلى النبي محمد صلى الله عليه وآله وسلم أنا لو من سوى سوى ذيك ما سبى صلى أما كن كمي لين الله òun sì di nǹkan má di sọlọ náà ló di nǹkan má di fún ó di nǹkan má pa sọlọ náà ló di nǹkan má pa fún ó ti jí pọfọ láàárọ̀ yìí sọlọ náà ló ń sí. Hello. Assalamu alaikum sọlá. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. lọ́dí kìíní ni láti odò wa. kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé nípa gbólóhùn àtàzíà. ṣé ọ̀pọ̀ mùsùlùmí lè kọ́ lọ sí àbẹ̀wò sí ẹlẹ́sìn mi báyà tó bá kú. àbí tó yẹ pé mùsùlùmí náà ká sọ̀rọ̀ pé tó báyọ̀ tó ọ̀rọ̀ ọ̀gbọ̀n ṣẹ́ báyà kì í fi ti ẹ̀rọ. sọ̀rọ̀ pé tó kò sí gbogbo súnmọ́ àná nítorí náà nítorí náà lára rẹ̀. ọ̀pọ̀ mùsùlùmí láti àkọ́kọ́ àti àzìyá kìí ṣe àbẹ̀wò sí ẹni tó kú ẹni tó ti kú ti kú òun ti lọ tiẹ̀ so nǹkan pè ní àti àzìyá òun náà ni ìbánikẹ́dùn ìlọ kíni kú rọ́jú òun ni wọ́n ń pè ní àti àzìyá lédè lárúbáwá tẹ́nìkan bá wá sọ láìsí nínú ojúṣe rẹ̀ lórí wa òun náà ní pé ká tẹ̀lé òkú rẹ̀ débi tí wọ́n ti sin tá a bá ti sin àti ṣe ojúṣe wa lórí rẹ̀ nínú tí islam wá fi kọ́ wa òun náà ní kíkẹ́ lọ bá àwọn èèyàn rẹ̀ kẹ́dùn ẹ lọ kí wọn kú rọ́jú ẹ lọ kí wọn kú lédè ẹ sì ṣàdúà fẹ́ni tó kù àtẹni tó kù nínú òfin ọlọ́run ọba tiwa àmọ́ ń ṣàdúà fẹ́ni tó ti kú walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ọlọ́run bá ní àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà wọ́n mọ̀ sọ́kọ́ lọ́n foríjì wọn àforíjì àwọn ọmọ ìyá wa tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo torí rẹ̀ tẹ́ bá lọ kí èèyàn ẹni tó kú ẹ ṣàdúà fẹ́ni tó kú ẹ sì ṣàdúà fẹ́ni tó kù lábẹ́ òfin ọlọ́run èyí sì ti kẹ́ pàtẹ àdúà yẹn rẹ̀ gẹ́dẹ́ ọwọ́ ọlọ́wọ́ forí jìn wọn ọlọ́wọ́ bá kẹ́ wọn ọlọ́wọ́ bá gẹ̀ wọn ọlọ́wọ́ bó sì wọn lọ́mọ àlùjànnà tó bákan náà àwa tó kù náà ọlọ́wọ́ bó sì wà kù lórí dáadáa ọlọ́run jẹ́ ká máa bẹ lórí islam gbogbo ìgbà tó lọ́wọ́ bá pa wá kópa lórí al-iman so eléyìí ń bẹ nínú pẹ̀lú ọba wọn kẹ́dùn ìlọba ni kẹ́dùn ò sì gba ká jókòó kabẹ̀ tẹ́tẹ́rẹ́ ká má wàá dìde má torí pé ká máa jókòó ka ọ̀dọ̀ ẹni téèyàn kú fún tẹ́tẹ́rẹ́ àti ká máa gbóúnjẹ ká máa ṣóúnjẹ fáwọn èèyàn lórí bẹ́ẹ̀ ọ̀ ń bẹ nínú àníyáha nínú ìmọ̀ sunkúnhu ìmọ̀ kígbe ìbò sí ìpè òkú lòun àrò lẹ́yìn ìgbà tó kú tí ìmọ̀ kóyà jòkú nínú sàárè rẹ̀ so bẹ́ẹ̀ ni àgbọ́yé àwọn sọ̀hábà rí torí rẹ̀ ẹ bá ti kí wọn pápápá ẹ dìde kẹ́lẹ́ bá gbẹ́ lómìnira láàyè tó fẹ́ kí wọn kó nà kí wọn pápápá kọ́ máa lọ àní pàtí ara wa bẹ̀ débi pé àsìkò oúnjẹ kan bá wa ń bẹ àwọn ọmọ wa para kpòrò pé tá a máa wò wọn rà ní tí ó fi di pé wọn ń bá a fún yín àtọ̀bẹ̀ ẹ̀fọ́ wọn wá ní oúnjẹ lé olóku ẹ̀bà àtọ̀bẹ̀ ẹ̀fọ́ ni àbẹ́kọ̀ tútù àtọ̀bẹ̀ ẹ̀fọ́ a'udhu billahi minash shaitani rajim so gbogbo eléyìí inú àdáda lẹ̀ nù eléyìí tẹ̀sìn islam tí ò fara mọ́ akramakumullah tó bá jẹ́ pé ẹni tó kú yẹn ó jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ìsìláàmù tún gbà ipò lílọ kí àwọn èèyàn rẹ̀ kó bá wọn kẹ́dùn wípé wọ́n kú ẹ̀yìn èèyàn wọn tó ṣaláìsí so ọlọ́run ọba yóò tún ara yòókù sí tó bá jẹ́ pé ẹni tó kú òun jẹ́ ẹni tó yẹ pé tá ìsìláàmù rẹ̀ kò dájú mọ́ o bí oníyàwó alágbègbà babaláwo abẹ́ni tó yẹ pé kìí tiẹ̀ ṣe sọ láti rárá orúkọ lásán ló gbé lọ sí kìyàmà irú wa ẹ̀ ní lọ kí wọn nítorí pé tẹ́ bá lọ kí wọn ẹ̀ ń gbérọ́ lárugẹ nìyẹn o ẹ ń fẹ́ kí àwọn ìyókù náà sì sin lọ́n kó tẹ̀síwájú lórí bẹ́ẹ̀ ni ẹ ń fẹ́ kẹ́ni tí ń ṣe babaláwo kó má pàṣẹ àwòtì ẹ ń fẹ́ kẹ́ni tí ń ṣe agbègbà yẹn ń wò kó má pàṣẹ nù lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ti fẹ̀sìn islam sílẹ̀ tó bá kú àkótókù rẹ̀ ni wọ́n lọ kí àwọn èèyàn ru wọn pé wọ́n kó ẹ̀yìn lágbájá eléyìí jẹ́ bó ṣe jẹ́ lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ka mójútó ẹ̀sìn islam wa ọlọ́run ẹlẹ́dàá sọ pé ayọ̀ lẹ́dínà amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun ẹ páyà ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ẹ má ṣe gbà láti kú láì jẹ́ mùsùlùmí ìpèníjà ńlá lélẹ́yìí. lábẹ́ ìbéèrè tí a bá ń ké kí olúwo àlá ṣé wọ́n lè lọ́ọ́ máa bókù. jẹ́ ẹ̀yin lẹ́ ń béèrè máa. wọ́n máa wọ́n béèrè bẹ́ẹ̀ ni sà. torí lábẹ́ òfin ọlọ́run kúló àlá mẹ́ta mẹ́ta fókùn ayatal kursi méje méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fókù pé ní tó kù máa jẹnu gbogbo ẹ̀ sọ́kùsọ nù kò sí nínú tọ́lọ̀ fi rán nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam ẹ gbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìgbà tí ń sọ fún wa pé àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà ń ṣàdúrà fún wa ṣé ẹ gbọ́ kó sọ pé wọ́n kíkú lọ́ọ̀lá fún wa ṣé ẹ gbọ́ kó sọ pé wọ́n kí ayatal kursi fún wa ṣé ẹ gbọ́ ńgbà tọ́lọ́run bá tún ọlọ́run ni walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم Ọlọ́run ni ọgbà àdúrà Ọlọ́run ni ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ìwà sí káwọn máa fa agbárí tiwa àtọpọlọ wa ká máa fi ṣe àgbékalẹ̀ ń tọ́takùtọ̀ lọ tọ́takùtà nàbì sallallahu alaihi wa sallam ìmọ̀tọ́lọ́ ń fẹ́ sọ fún wa nípa àwọn òbí wa ká máa ṣàdúrà fún wọn wọ́n ti kú àbí wọn ò tí ì kú tí àsìkò gbó wọn bá sojú wa àbẹ́nìkan ni wọ́n ti ẹ̀ ti kú àbáwọn méjèèjì ni Ọlọ́run ni wa qur rabbi irhamhuma kama rọ̀bọ̀yánì sọ̀rọ̀ ọlọ́run tí ó gbàdúrà náà nù ó ní máa sọ pé ọlọ́run bá mi kí àwọn méjèèjì kí ẹbí wọn ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi. ẹ̀lọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ìyá àjàrà lọ wá. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá ni pé nígbà wọn ní ẹni tó bá kú hmm. èèyàn gbọdọ̀ jókòó tì bẹ́ẹ̀ ni tó bá jẹ́ fámìlì rẹ̀ náà tóun náà gbọdọ̀ jókòó tì àwọn ẹbí ẹni tó kù náà ẹ wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ jókòó kabẹ tẹtẹrẹ lọ́nà tí ó fi wá dípò à ń sòkú à ń náwó à ń nára à ń à ń dáná ebi tó fa gbogbo ẹ nánu tó fara gbogbo ẹ nánu ọgbà pé ká jókòó tẹtẹrẹ nítorí nítorí bá a jókòó látò ní títí díjọ ẹni tó kú padà a kàn máa fi kún fúnra wa ni. Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. àárúnlẹ̀ ló ń sọ̀rọ̀ látòdòrò Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín sà o. ìbéèrè tí mo ní fún sars ni pé ǹjẹ́ ẹ̀ dá fún mùsùlùmí tọ́jọ́ pé bóyá tí nǹkan kan bá ṣẹlẹ̀ ká mọ nígbàgbọ́ pé alágbájá ló fi nǹkan báyìí fún mi àti ká kàn mọ sáàrò pé ẹni tí ó fẹ́ jẹ́ ni ẹ dákẹ́ bá a ṣàlàyé àrùn sígbà gbóyè ò ti bàjẹ́ báyìí. alhamdulilayi nínú òfin ẹ̀sìn Islam a gbọ́dọ̀ gbàgbọ́ pé ọlọ́run ló máa ń mú rere wá ọlọ́run náà ló máa máa burú wá ṣùgbọ́n rere tó ń bá wá ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣàánú wa ni táburú bá wá wá kìí ṣàdédé wá àfi látàrí àfọwọ́fà tiwa àfọwọ́fà ló máa ń fa àbúrú rẹ bọ́lá ti ti sọ nínú alukur'an tó ọlọ́run ni wọ́n máa sọ ọ̀dọ̀ kẹ́ni sẹ́yẹ́ àtẹ̀ntẹ́mi nafsik táburú kan bá sí ọ ìwọ náà lọ fọwọ́ ara rẹ fa ìyẹn máa lépa àti sí ọmọlàkejì ní àìdá ìyẹn máa sánà àti sọmọlàkejì ní sùtà ìdí inú táwọn míì fi ń forí jágbóògùn káyé tọ́pọ̀lọpọ̀ fi jẹ́ pé wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ pé àwọn àlejànú náà gbàgbọ́ àwọn ẹlòmíì wẹgbẹ́kẹ́gbẹ́ àwọn ẹlòmíì ṣe nǹkan tí ò dáa nítorí pé ó lóun fẹ́ di ẹ̀rù jẹ̀jẹ̀ òun fẹ́ máa ṣẹ̀rù bọ́ máa ráyé ẹni tó ń bá ké má báyìí kó kú ẹni tó ń bá ọdún má báyìí kí nǹkan ṣe é lódodo àwọn ẹni àṣetọ́ni wa àwọn ẹni tó yẹ pé wọ́n máa sánà àti ṣèyàn láburú àwọn ẹni tó yẹ pé pìdánì wọn àwọn babaláwo àwọn alágbègbà àwọn alásàtì àwọn agbẹ́bọ lọ sóríta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni wọ́n lè gbìyànjú láti fa burú sí ọ ṣùgbọ́n wàá gbà pé ẹnìkan ò lè dá fa burú sí ọ àfi tọ́lọ́run bá ní kọsẹ̀ ọlọ́run bá sọ fún wa nínú Al-Qur'an ó sọ fún wa nípa dán àtàbúrú dán àti báwọn tí ń pin dán ṣe ya kèfèrí ó wá sọ wípé wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ọlọ́run ní látàrí dán wọ́n máa fi yọkọ àtìyàwó so ṣùgbọ́n ní tí wọ́n kọ́ ohun tí ò wúlò ni tí ò ní ṣe wọ́n láǹfààní wọn wá lè fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ tọ́lọ̀ ń bá yọ̀ǹda ìnìtẹ́nìkan rò sí ọlá ìdálẹ́sẹ̀ ìnìtẹ́nìkan ṣe sí ọlá ìdálẹ́sẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ á fọ̀rọ̀ wá fi mọ́ lọ kó lẹ́yìn oṣù ìbáná illa ma kataballahu sọ fún wa pé nǹkan kan ò lè ṣe wá o àfi tọ́lọ̀ ń bá kọ tàbá wa mọ̀ pẹ́ nìkan kì í ṣe pé a máa sọ pé ó ṣeé ṣe ọjà bíi àbílágbájá akọni rárá o nítorí pé òfin ṣẹ̀ríyà ó ní yá ayyuhalladhina amanu jtanibu kathiran minadh-dhanni inna ba'da dhanni ithm wa la tajassasu ọlọ́run ní ẹ̀yà apá ìjìnà sí ọ̀pọ̀lọpọ̀ àbádídá torí apá kan nínú àbádídá ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni torí pé ìwà àti lágbájá ò fẹ́ràn ara yín ọwọ́ àìpò ní sọ ó lóun ló ń lépa rẹ ló ń ba tiẹ̀ jẹ́ eléyìí ọ̀pọ̀ láwùjọ tó sì jẹ́ pé irọ́ lásán náà ni òfin ṣẹ̀rí àwọn wa sọ fún wa yìí pé láì brọ́sẹ̀bì tẹ̀wà hàn so gbogbo àfọpọ́lọ́ gbé kalẹ̀ àforírò a lè máa tìràn ma àyè mọ́fin lábẹ́rẹ̀ nítorí tí wọ́n bá sọ pé lágbájá lọ họjúmọ́ ìwọ náà wà họjúmọ́ rí bí tó bá sọ pé lágbájá ló lọ́nà ká ọ lólórí ṣé ìwọ náà ò ṣe bẹ́ẹ̀ sẹ́nìkan rí tí nǹkan kan ò sì ṣe wọ́n kò dé kó wọ́n máa lé wọ́ká torí ẹ̀ a gbọ́dọ̀ wá máa lo eléyìí ká fi wá dá àwùjọ rú a gbọ́dọ̀ máa lo eléyìí ká fi máa tìran aburú pẹ́ lágbádá lọ́fà aburú sí ọ àmọ́ tó lọ́wọ́ bá bá fẹ́ mú ẹni náà lámùtá ọlọ́wọ́ bó jẹ́ wá jánu sọ wípé òun ló ń sí ọ òun ló ń bẹ́ndì ọ̀rọ̀ àtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n bá ti gbọ́ bẹ́ẹ̀ níjọ́ náà nìgbẹ́ onítàn gbọ́dọ̀ gbẹ torí lábẹ́ òfin ọlọ́run tẹ́nìkan bá ti jẹ́wọ́ fọ́ dàrán ní mí àní ìdíkọ́ ká sọ fún pé kọ́ lọ mẹ́lẹ́rìí wa njọ́ tẹ́nìkan bá ti jẹ́ ọ pé mi ni mò ń bẹ́ ń bè mí lọ dára náà sòtẹ́ mọ̀ pé njọ́ náà ni ọ̀ràn rẹ̀ gbọ́dọ̀ kó ń bẹ̀ sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ ṣáájú eléyìí ẹ̀ láàrí dájú ẹ̀ lámàdájú ẹ̀ sọ́ra o ẹ ti sọ́ra fáwọn tójú bọ́lé à ń lọlé aláwo à ń lọlé oúnjẹ ń wò àwọn olùdá àwùjọ rú àwọn olùkọ̀yìn àwọn èèyàn síra wọn àwọn olùsọ́mọ́ ọ̀tá bàbá rẹ̀ àwọn olùsọ̀yà ọ̀tá ọmọ rẹ̀ àwọn olùṣọ́ alábàágbé di ọ̀tá alábàágbé àwọn olùkọ́yìn mọ̀lẹ́bí síra wọn ẹ ṣọ́ra fáwọn lọ bá wọn nítorí pé àwọn náà ló máa ń dá àwùjọ rú ìgbà tí wọ́n mẹ́jọ lọ tó ní kankan ń ṣe ọjà rẹ̀ ọ̀tà déédéé má wọ́n á máa bí ọ lórí káwọn ta ni àti ta lẹ́ńtọ́ ń gbélé yarúgbó kan bẹ́ẹ̀ yarúgbó bá dára torí èèyàn dàgbà ní àwùjọ èèyàn dúdú yìí kó tún sẹ́kù léèyàn rí hmm. wọ́n ti sọ yóò yàn adájẹ́ àgbàlagbà tó bá jẹ́ ọkùnrin wọ́n ti sọ doso so àwọn wà á máa dà ní irúgbẹ́ ẹ̀ ó náà lọ́wọ́ à ń di rẹ̀ kòkòrò tí ń jẹ fọ́ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ ní ọba di pé ìwọ òfojú rẹ wà àwọn eléyìí ma lọ́wọ́ náà bá máa dápara lọ́ba máa kọrin sí wọn lọ́wọ́ máa fi hàn wọ́n pé ah, àṣírí títú afẹ́fẹ́ títú àṣírí fúru adìẹ yín àtìrẹ́ni tó wà ń bẹ àtìrẹ́ni tó wà ń ọgbà náà wàá lọ́ọ́ bá ṣẹlẹ̀ ẹni tí ọmọ tí ọmọ ẹsẹ̀ ọmọ tìrán aburú ma yọ wá dípẹ́ nílé para yín ká ìwọ ọmọ wọ́nà àti bá tiẹ̀ jẹ́ òun náà bá tún ní jáfara lòun náà bá ẹni tí ò ṣe sí ọ yọ wá ṣẹ̀ṣẹ̀ máa wá káàrí lù àjálù ọ̀ṣẹ̀lẹ̀ sí ọ kọ́lọ́ ń sàmì wọn. àmín hello sàmàlẹ́kùn. aleykum salaam wa rahmatulah. ìbéèrè mi kọ́ lákàdúnìkà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ìpàlàyé pé ọmọ tí wọ́n bá rí láti pàṣẹ náà ibi kò ní bàbá hmm. ìyá ló ní pé kò ìyá náà máa ma fi pè é. Hmm. àwọn gẹ́gẹ́ bí àyùjọ tá wà amọ̀gòtò mọ̀ bá fẹ́ lọ skul wọ́n fẹ́ yíta fún skul ó máa níbi sọ́ọ̀nì hmm. orúkọ yóò sì lè jẹ́ sọ́ọ̀nì lọ́lá tí nípa àwọn ẹbí bàbá tó bí ọmọ rẹ náà mọ̀ lónìí bàbá bàbá náà mọ̀ lónìí àbí bàbá rẹ bàbá tó bí bàbá yà. lábẹ́ òfin ọlọ́run wọ́n ti mọ̀ pé ọmọ tí wọ́n bá bí gbọ̀nà zina kò ní bàbá ìyá lásán lónìí ṣùgbọ́n kò sẹ́nìkan tó sọ fún pé kọ̀ọ̀yà rẹ̀ ni ọ̀mà jẹ́ àbí èèyàn mélòó lẹ rí táǹpẹ̀ ló kọ̀ọ̀yà rẹ̀ tí ìbáṣà nàbẹ̀ Ìsá alayhi salam tó ń sọ pé Ìsá ọmọ Maryam àbẹ́yìn rẹ nìkan láwùjọ abẹ́ẹ̀ tó ń pè ní Ibrahim ọmọ Fatima kò sí kò sí torí ẹ̀ ń tí wọ́n bá sọ ẹ má máa pé wọ́n sọ ẹ ìyá ọkọ lò fún ni ẹ ìyá ọkọ ọkùnrin kan lò fún ẹ pè ní ọmọ Abdullah gbogbo aná la Abdullah ẹrú Ọlọ́run ni gbogbo wa ọjọ́ bó tún ṣe jẹ́. Hello. Hello wọ́n pè tó. ó kọ yín ìbéèrè yín. olóyè àjíṣọpẹ́ jágbó mọ̀lẹ́kẹ́ láti mọ̀lẹ́kẹ́ ìgbọ́mọ̀sọ. kí ni ìbéèrè yín o ìbéèrè mi ni wípé bóyá èyí gbádùn ní ìsìn hmm. kankan mú yàn hmm. èyàn ti wá lógologologo kò ṣiṣẹ́ èyàn lọ sí ìdùkò ṣiṣẹ́ wọ́n wá ní pé inú nǹkan tí wọ́n ṣe fún yàn pẹ̀lú bí yàgbó tàbí bóyá nǹkan tí wọ́n ṣe fún yàn jẹ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ bẹ́ẹ̀ pé ọyẹ kéèyàn jẹ àbí kéèyàn kú mọ́ jẹ kí nǹkan yẹn máa ṣèyàn lọ. èèyàn gbọ́dọ̀ jẹ́ téèyàn bá jẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ jẹ́ torí pé ọba nínú àdìsá Muhammad sallallahu alayhi wa kò fi ìwòsàn wa sára ń tó ṣe léèwọ̀ fún wa. téèyàn bá sì jẹ́ ń tó lọ́n ṣe léèwọ̀ nítorí ń ti ń ṣe tó bá dàbí ẹni pọ́ gbádùn súnjọ́ lásán ni torí pọ́lọ́n ò fi ìwòsàn wa sára ń tó ṣe léèwọ̀ fún wa. eléyìí náà sàn títí dórí àwọn àgbo tí wọ́n ní wọ́n fọtí sí wọ́n fò gogoro sí mùsùlùmí àgbọ̀dọ̀ mú mùsùlùmí àgbọ̀dọ̀ mú ọlọ́ọ̀ni ò òṣìṣẹ́ ẹ kí agbóhùn tọ́ ẹ bá kì í lórí ibi tẹ́ fi sí náà bùsí ẹ gbọ́dọ̀ fi sí i ẹ mú ọlọ́run ní òkùnkùn ṣiṣẹ́ wàláhì ó ṣiṣẹ́ sàmọ́tẹ́ bá ti wá lọ mú tọ́lọ̀ ń ṣe léwọ̀ máa ń tí ẹ fẹ́ mu kò ní sóògùn rẹ̀ o tó bá dàbí ìgbà tí n ti ń ṣe yín bá kú mbẹ̀ súnjọ ni ń tún bọ̀ wá eléyìí jẹ́ bó ṣùjọ. naam hello hey, o ti ja zero nine zero five five three five five five five eight hello. hello salaam aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ́ yín. wàzíyà tí wọ́n sọ̀rọ̀ lásìkò yìí. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn obìnrin kan wà. Hmm. wọ́n ní pé káyámátá wọ́n ní pé ó wà nínú Islam wọ́n ló wà nínú alukoran pé kí obìnrin máa lo káyámátá. wọ́n ní níbo ló wà nínú kúrán wọ́n ní pé ó tà wà nínú kúrán kó ti wà láyé àwọn ànábì. tó bá yẹ kó bọ̀ wá sí nínú Islam obìnrin tó lo káyámátá kí ni ìjìyà rẹ̀. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni wípé obìnrin tó gba sàdáàkì hmm. tó di alẹ́ ìgbéyàwó hmm. tọkùnrin gbà padà lọ́wọ́ ẹ̀ tó wá fẹ́ bọ́ ọkọ rẹ̀ kúrò lọ́rùn wípé káwọn túká hmm. báwo ni wọ́n ṣe lè ṣe àárín yẹn táwọn àgbọn. alhamdulilayi ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ sọ nípa káyà mátá ó ṣeé ṣe kó má yí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń tẹ́tí bọ̀ wá káyà mátá lóògùn táwọn obìnrin máa ń ṣe nísìn láti mú ọkùnrin má bẹ́ẹ̀ láti mú kọ́kọ́ máa fẹ́ràn wọn tó bá ti rí wọn kọ́ gba wèrè kọ́ máa gbádùn mà kọ́ máa gbọ̀n bí ẹni tó tutù burúkú mu nítorí porí ìyàwó rẹ̀ so eléyìí wọn wá ní wọn sọ pé bẹ nínú alukur'an àti pé látàrí àwọn sàábì wọn ti ń lò irọ́ burúkú irọ́ burúkú tẹ́ ẹ bá rí ibi tó wà nínú alukur'an mu wa ẹ lọ àjì lọ́dún yìí àwọn òfin yín lájì ọ̀fẹ́ so ìṣẹ́bọsọ́lọ̀ ni ìdájọ́ rẹ̀ nítorí gbogbo ogun tíyàwó bá ṣe sọ́kọ torí kọ́kọ́ lè fẹ́ràn o àbí tọkọ bá ṣe síyàwó torí kíyàwó lè fẹ́ràn ìṣẹ́bọ́sọ́lọ̀ ni o ìdájọ́ rẹ̀ nígbà tí ìṣẹ́bọ́sọ́lọ̀ ọlọ́run ṣe wàá jù yọ jẹun ló ń tẹnu alukurani kẹ́ ẹ máa ṣẹbọ́sọ́n kẹ́ wọ́n náà rọrùn a'udhu billah nínú hadith ìyàwó abdullahi bin mas'ud radiyallahu anhu wọ́n rí owó kan wọ́n rí lọ́wọ́ rẹ̀ àbí lọ́rùn rẹ̀ ńjọ́ kan ibn mas'ud wá bi ó níbo ló ti rówù kò tọ́ káwọn ìyàwó tèmi kàn ṣẹbọ sọ́lọ̀ o obìnrin yẹn wá sọ pé àárò ní ọ̀yá òun wá lọ bá àwọn Yahudi tó ń gbé lẹ́bọ̀ọ́dọ̀ àwọn àwọn ni wọ́n wá dá òwú yìí fóun ni wọ́n fi sómù lọ́rùn lọ́ba jàdà nù ọlọ́gbọ́n tá nàbì sallallahu alaihi wasallam ó ní inna ar-ruqa wat-tana'ima wat-tiwalata shirk dájúdájú gbogbo ń dè gbogbo tíra gbogbo àsokọ́ gbogbo àsorọ̀ àti gbogbo ọ̀fọ̀ gbogbo ògèdè. gbogbo gbẹkúdè. gbogbo ògèdè gbogbo àyájọ́ gbogbo àwísẹ́ gbogbo àfọ̀sẹ́ àti oògùn tíyàwó bá ṣe sọ́kọ kó lè fẹ́ràn rẹ̀ àbọ́kọ ló ṣe síyàwó kó lè fẹ́ràn rẹ̀ anábì ní gbogbo ìṣẹ́bọ sọ́lọ̀ ni ìṣẹ́bọ sọ́lọ̀ ni. Hmm. ẹ sì rí i pé ká má ta ayẹyẹ tí wọ́n mú yí báyìí nìsín ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìdíwèrè nítorí pé ó ti ṣẹ́ṣá tó dìjẹ́ hmm. so báwọn ẹni ṣe ń fẹ́ kọ́ máa dún láàárọ̀ ọkọ tíyàwó bá jẹ tán ara ìyàwó ló ti dáhùn hmm. ẹlòmíín nìsín wọ́n ń du ọpọlọ rẹ̀ ní kọ́ padà hmm. látàrí ìjẹ wọ́n lè pé oògùn yẹn wọ́n ṣe àṣejẹ bí àṣejẹ tá béèrè rìn náà ni wọ́n lè ṣe mẹ́rin adìẹ fún un tó ńgbà tó bá wá jẹ ẹni tí ò dájẹ ká adìẹ kan rí láyé wọ́n wà níyàn jòdìdì adìẹ níjókòó kan wọ́n sì ti ṣe mọ́ oògùn àbá ńgbà tó oògùn òfò yìí bá dànù ẹ̀ ní ọba di pé wọ́n ra wọn ra wérewère ọbọ̀bì hmm. ní ọba di pé ó di àdìkátù wọ́n ń dìka ike bò ní o tún ṣe gbádùn jẹjẹjẹjẹ rẹ ló ti gbádùn tẹ́lẹ̀ o tí ń wá gbèrè àdánwò ká so nítorí délé ẹ ṣọ́ra fún o ẹ ṣọ́ra fún yàtọ̀ sí pé ń bẹ nínú àwọn káyámátà yẹyẹ o eléyìí tó ṣe pé ń fa àrùn kárùn fáwọn ẹni tó bá lò wọn lè lọ rọrọ kúrọ sábẹ́ ló kọ pé tọkọ bá ti lè bá wọn lò pẹ̀lú táwọn rọ sábẹ́ o yóò máa gbàtà wọn láéláé ni nítorí ọ̀rọ̀ sábẹ́ yọba fa àrùn jẹjẹrẹ kánsà burúkú ọba mú ẹ dákun nígbà tí kánsà bá mú yàn nídìí tó mú yàn lábẹ́ séjì kò ní di tá sí hàn gbogbo ara yìí pé ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ gbà mí hmm. so àfọwọ́fà mi kọlọ̀ ẹlẹ́dàá wa kó ṣàánú wa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni ọkọ yín fún yín sọ̀dáàkì hmm. àmọ́ lálẹ́ ìgbà tẹ kó wálé rẹ̀ ó tún ti dọ́gbọ́n gbà padà hmm. so ẹ̀yin wá fẹ́ bọ̀ dànù ẹ fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ má so ẹ sì mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tóbìnrin ọba bọ́kọ dànù ní tọkọ fún gẹ́gẹ́ bíi sọ̀dáàkì yóò dá padà so kí alẹ́ dá padà ní ìsìn ní tẹ́ ẹ̀ bá dá padà ọkọ ti gbà tipẹ́ so àlàyé lẹ́kàn sí pé ní tọ́ yẹ kí n dá padà sọ́ọ̀mà kó ti gbà tipẹ́ lábẹ́ bẹ́ẹ̀ kóbìnrin ọ̀ṣọ́ra fún àmọ́ apá àfọkọ́má kí ló dé tó ní fẹ́mọ́ ẹbí wọn náà lórí lọ sọ pé ó wọ̀ so kọkùnrin náà kó sì ṣọ́ra ó dínà sí ìwà jàǹbá kí ló dé tó fún sọ̀dà kí tó tún jẹ́ pé wọn náà lọ ọwọ́ kan ló fi fún ọwọ́ kejì ló fi gbà padà tó bẹ̀rù ni ọjọ́ ọlọ́run ọba kò jẹ́ kó dáa fún wa. àmín insha Allah jazakumullahu khairan jazaa. Ah, ẹ̀yin olùgbọ́ wa ibi tí a bá dé yìí náà ni a ti máa ṣẹnu ró insha Allah bífọ́ ti lá ọjọ́ mẹ́jọ náà ni a tún dìjọ máa gbọ́ ara wa lórí ètò tí a pè ní alefik fidin ní orí agbágbé tí a wà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́ lọ́wọ́ bá kó bá san ẹrú ọlọ́run náà ní ẹ̀san olóore kó sì bá ṣe àlékún náà sírì fún wọn pẹ̀lú mi nínú ilé agbára láti àsìkò yìí tá a ti bẹ̀rẹ̀ ètò náà ni àṣeyìí dọ́kítọ́rù sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀sánú ajé lọ́gbọ̀nsọ́ bákan náà ni mo sì tún bẹ nínú ilé agbára pẹ̀lú àbú àmínà tí wọ́n rìjọ wá láti òkè àdó ọ̀làdùnní bello ó ní orúkọ tí èmi jẹ́ ọjọ́ mẹ́jọ ìní náà ni kí ẹ tún jẹ́ ká pàdé pọ̀ padà lórí ètò ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo á dọ́gbé fún wa pé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh.